الثاني ففتح أبواب الرحمة وبسط أسباب المغفرة ووعد في نفسه بالعشق المنان بشارة له الحمد سبحانه وتعالى لا معقاب من الخيرات وما أنزل من الرحمات وما ضاعف من الحسنات وما محى من السيئات أحمده جل وعلا حمدا كثيرا طيبا مباركا فيه ملء الأرض والسماوات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن سيدنا ونبينا وقائدنا وقدوتنا محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله بلغ رسالته وأدى الأمانة ونفع الأمة وكشف الله به الأمة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 ومن شر الجود والكرم إلا سوء وماذا عملت في ثلثين المعدلين يا الخيرات وماذا أسعمت من صيام وطاعات وفعاك أنت فعله في الجود وما أدراك ما إنه الثلث الذي من أدركه لله طاعة فقد حلت عليه رحمات ومغفرة من الجنات ورفعة في الجنة كان أبو الزاكي السباعي رحمه الله يقول يا معشر الشباب زدوا واجتهدوا وبادروا قوتكم واغتنموا شبابكم قبل أن تعجزوا فإنه قلما مرت علي ليلة إلا قرأت في هذه الف آية وكان أبو الرشيد يزيد رحمه الله يقول لعلي في كل ليلة يا أهل الدار انتبهوا وما هذه الدار دار النوم عن قريب يعقلكم الجود وقال احمد بن حرب يا عجب لمن يعرف ان الجنه تسجن فوقه وان النار تسحر تحت كيف ينام بينهما عباد الله وقد ثبت في صحيح ان النبي صلى الله عليه وسلم كان اذا دخل العشر احيا ليلا وايقظ الاله وشد ميزارا ولما العشر الآخر ولما العشر الأواخر من رمضان بل هي القضاء والمزايا الذي فنذكره إن شاء الله بارك الله ولكم في القرآن العظيم ونفعل الله وإياكم أبدكم ولو مبارك أقول لكم وبارك شيئا وتصوى لا تسمع في ìyá tó ń bẹ ní jímọ̀ tó ní abẹ́lọ́wọ̀n pàtàkì wọ̀tẹ̀ áńlá jímọ̀ tó ní náà ọlọ́pàá ti lè ọ̀pọ̀ tó kù fún wa ọ̀pọ̀lọpọ̀ ìyá ìláyé gbogbo tábà wá sí nínú bá dá tó má dáa lọ́wọ́ láyà ọ̀ gbàá lọ́wọ́ wa ọ̀là agbára rẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ ọba tí a ń kọ́kọ́ sí mọ̀ ní ọwọ́ tẹ́ àwọn ọ̀nà àforíjì kalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó túbọ̀ wa sàǹkáwà ní nínú ọlá rẹ̀ nínú ìdẹ̀kùn rẹ̀ láti kò yàtọ̀ ní ọmọ mùsùlùmí tí mo sì ta wà yìí. ọ̀pọ̀lọpọ̀ ọlọ́wọ̀n bá lórí ilé yìí o bẹ́ẹ̀ ni àkọ́rọ́ ọlọ́wọ̀n bá ní ilé lórí àwọn orin onírà rẹ̀ èyí tí dá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àánú rẹ̀ tí ń sọ̀kalẹ̀ nínú oṣù ta wà ń bẹ̀ yìí bẹ́ẹ̀ ni àtẹ̀tẹ̀ bí ẹ̀sán ìtọ́lọ́wọ̀n bá ní kí ọlá ní ọkọ̀ mùsùlùmí nínú oṣù ta wà yìí bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ níbi ìtọ́pọ̀ ìtọ́ta ọ̀sẹ̀tò ní gbogbo ó kúnlẹ̀ òfin mẹ́lẹ̀ bẹ́ẹ̀ mọ́ jẹ́ ìtọ́pọ̀ pàpà tí kò sí ọba ní ìta máa ń wárí tá àti ìtọ́sí ní lòdòdó àfọwọ́n ọba aláàlẹ̀ ni òun lọ́dọ́lá òun ló nẹ́kù òun ló nẹ́yìn ayé níní apáni ní òun náà ti lálágbára lórí gbogbo ó jẹ́ ìtọ́pọ̀ pàpà pé aṣíwájú wa ààyò wa àwòkọ́sí wa àyẹ̀fẹ́ sọ̀rọ̀ wọn àwọn àlẹ́ ìwọ̀n tẹ́lẹ̀ ẹ̀rú sí ọlọ́run. Àlejò ojúṣe ọlọ́run tọrọ ìdí kọ, òkú bá kẹ̀kọ́ kan nínú oṣù ọlọ́run wa. Àmọ́ ọ̀nà tọrọ ìdí kọ, ọ̀jẹ̀ ọlọ́run sì ni ọ̀jẹ̀. Bẹ́ẹ̀ náà ni Nàìjíríà tọrọ ìdí kọ, ó kú sílẹ̀ sí àbáwọn ọ̀dọ́ rẹ̀ pé gbogbo ojú ọ̀padà máa gbogbo dáàmà òní ààbò gbogbo dáhà onídàwọ́dà pọ̀ àbẹ́bí ni ó ní ẹ̀rẹ̀ rẹ̀ fún akókó lọ olú ọlọ́wọ́ àpàdékùn Muhammad sọ̀rọ̀lọ́ àwọn àlèwọ̀sẹ́lẹ̀ àwọn ará lẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ kí ìta gbogbo tẹ̀lé ìlànà òṣìṣẹ́ ọba aláàpẹ̀lú dáadáa ìjìnlẹ̀ ọjọ́ àjíǹde ìyẹn sọ̀rọ̀ ọba gbogbo ìjà bẹ́ẹ̀ ọlọ́run ọba níbẹ̀ ọ̀rọ̀ pàápàá ẹjẹ́ ká máa sọ ọkọ̀ darí lọ́rọ̀ bákẹ́lẹ̀ ni pé olúwa àlejò ọlá tó sọ̀rọ̀ ẹ bá ti ń sọ tó dánú ọ̀rọ̀ ẹgbẹ̀rún wọn lọ́rùn òun ó ti àkùnfì àwọn ọ̀sẹ̀ yìí pé tí yóò fi ṣe kò ń gẹ́ lórí àwọn tó ṣe ìbámu níbi ìṣẹ́ yìí bẹ́ẹ̀ ni ṣàmúlìṣì àwọn ìṣẹ́ yìí pátápátá ẹni yóò sọ bá tẹ̀lé tọ́lọ́run àkójú bẹ́ẹ̀ rẹ̀ lọ́kọ̀ ní bá àgbà ọ̀rùn ìgbọ̀n àwọn yìí náà òun Ramadan bọ̀ Ramadan bọ̀ Ramadan ti ní ìlú yìí tó ó túmọ̀ sí pé tí o bá sí ìlànà kíkiri lẹ́yìn abẹ́ olú Ramadan báyìí tí ó sì máa kú sílẹ̀ yóò máa fi olùkọ́ àfihàn ìdí jẹ́ ìdálẹ́ta ìgbẹ̀yìn di alẹ́ ọ̀túnla lọ́dún yọba yìí mẹ́ta àgbẹ̀yìn òru ló ti kí o ìyá ló bẹ̀rẹ̀ yẹn ọlọ́run bá àlejò ọlá èyí tó wá dé pé ó fi ní àfihàn ìṣètò ń kẹ́rù nínú ọ̀mọ̀dọ́n tí ẹ̀ka wa bọ́ ní ìjọba ìlú tí ẹ̀ka ronú ní ọlọ́run tí ẹ̀ka máa tó tẹ́lú ní ọlọ́run tí ọ̀wá ẹ̀ka lékún nínú ìjọsìn náà. Nítorí bí tí èmi àti lákòókò àṣẹ ìṣètò ọ̀rẹ́ bọ́lọ̀ ìṣètò ọ̀rẹ́ bọ́lọ̀ nígbà mọ́ ní wá fẹ́ pa ètò wá sọ̀rọ̀ yẹn rẹ̀ bọ́lọ̀ ìjọba wo ló máa ń sàmọ̀ ní. Àìmọye ní tí ń ṣe kí ni tí ń ṣe ẹ̀kẹ́ káàkiri, òun náà ló ń wá mọ́lẹ̀ káàkiri ni, ṣùgbọ́n àwọn òwúrọ̀ ara rẹ̀ wọn ọlọ́run wá ń da ara rò wá tí ọ̀rẹ́ káwọn lè bá wò lórí ló fi gé tó ìyẹn náà ló fi wá dé pé ẹni tẹ́mi àtúnyọ́ lọ wá bẹ̀rẹ̀ wa pé inú dáríjì mẹ́ta fi lọ tí o bá tó ti ń parí ọ̀rọ̀ ọ̀dọ́rùn máa bẹ àkọsíàmù náà pọ̀ máa bẹ àmì náà bí i hàn kí la ti gbé lẹ̀ kí la ti síwájú bẹ̀ tó tó wá ní ọ̀rọ̀ àtọ̀kọ́ ti mú lẹ̀ àwọn òyìnbó eré tẹ̀lé ló wọ́n ti gbàgbọ́ gbogbo ẹni tẹ bá ti gbọ́dọ̀ pátá ó tún yọ̀pọ̀ ní ẹ̀ka lọ́dọ̀ ọlọ́run ìyẹn ló jẹ́ pé nígbà tí a fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn tí ò láyé mọ́ tó wá tó ṣe díẹ̀ táwọn kan wá kó àwọn ọjọ́ mọ́sálásí ẹni tó wá ní ìwọ̀ ètò tẹ́sí ẹ̀kọ́ ní ìhà ẹ̀sẹ̀ tó wà láyé ọgọ́rùn tẹ́sí ló bí ìhà ẹ̀sẹ̀ láyé ẹ̀rọ ọgọ́rùn. àwọn olùsàlẹ̀ àṣẹ àyùwá ni mo fi àwọn orí táwọn tó ń kó àwọn ọjọ́ ẹ̀sẹ̀ tó wà láyé ọgọ́rùn ẹ̀sẹ̀ láyé láyé ọgọ́rùn tó wà lọ́wọ́ abúlé àkọ́kọ́ náà àbúlé ìlú ọ̀pẹ́pọ̀ náà wá rú mẹ́jẹ̀ kí ni abdulrahman abdullahi ibn masud wá ní pé kí lọ wá sọ fún wa ó ń lọ ẹ̀kọ́ wa ní òwò ilẹ̀ ni láì gbọ́ akọ́lẹ̀ ní abdullahi ibn masud tó kà tó bojú mẹ́bàá ni ó wá lọ síbẹ̀ ìgbà tó wá lọ tó wá ń bi wọ́n pé ẹ̀yin wọ̀nyí ẹ má wọlé máa fi òòrùn ara yín tẹ̀lé gbogbo ẹ̀sìn ìbáraẹ̀lá ọgọ́rùn-ún ẹ̀sìn àwọn ẹ̀mọ́ ìdọ̀tí òòrùn ara tẹ̀lé dáadáa yín tẹ̀lé ìgbé lọ́dọ̀ ọlọ́run àwọn ohun tẹ̀lé ṣe sí ọ̀dà ni kẹ́ máa kà títẹ̀ ní ìbánu lára ọgbọ́n alámúlá ẹ̀rọ tẹ̀ títẹ̀ omi là níbi ikú àwọn ìyàwó àti máa ń bẹ láyé akọ àtẹ́bí ń bẹ ńlẹ̀ tó fi ilẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n á mọ̀tà wọn sọ̀rọ̀ àbàlọ́ ni ẹ̀ wọ́n á lè mọ̀tà wọn sọ̀rọ̀ ni. tí wọ́n fẹ́ kọ́ yìí pé alákọ̀ọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nígbà yóò máa tẹ̀lẹ́sìn bí ìṣẹ́kù ẹ̀ ṣùgbọ́n kì í fi ọlọ́run sálẹ̀ kọ́nà ti fi rárẹ̀ lọ́wọ́ yẹn. ẹlẹ́ẹ̀kejì òun náà nígbà tá a bá ń sí òun náà ṣe nígbà ẹ̀ka mọ́ àwọn òun pé sí dára tá a ṣe é bí kìkan òní fi lọ́dọ̀ ọlọ́run àìdáwọ́ tá à ń ṣe ní ká máa wọ́n nípa rẹ̀ jù òun ní ká máa kà jù torí pé sí dára tá bá ń bẹ fún yẹn lórí ìtàn yẹn ní ká mọ̀ pé nígbà tí ìdá méjì bá lọ nínú ìdá mẹ́ta ìdákẹ́ yòókù tó kù yẹn wọ́n tọ̀ nínú kò sí ohun tó dáa tó kò sí ohun tó lóore tó tó lóore tó. eléyìí wá ní ìdá mẹ́ta àgbẹ̀yìn ìlú fẹ́ bẹ̀rẹ̀ báyìí orí pé nínú mẹ́ta ìdá mẹ́ta táwọn sọ tó fẹ́ bẹ̀rẹ̀ yìí tó jẹ́ pé wàá bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ mẹ́wàá bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ yìí èyí olùkọ́ ọ̀gá alákùnrin àánú ọlọ́run lọ́gbọ́n ni wọ́n ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí ọlọ́run ti lágbára ní máa ń bẹ̀rẹ̀ ẹ̀rí tó tọ̀nà náà bá bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa láwọn ata wà lónìí àwọn máa ń sábà nínú ìṣá ìdárayá ń pọ̀ ẹ̀rí ní máa kàkọ́ àmì ìdí ọjọ́ asámi fúláṣí dáká máa bọ́ bẹ̀rẹ̀ báyìí mọ́tàlá tó kù ẹ̀ máa wọ̀ lónìí pé ẹjẹ́ mùsùlùmí láti tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní mùsùlùmí ó ń ti àwọn ìyẹn máa rí mọ́tàlá gbẹ̀rán ọyẹ kí dáadáa yọ máa lékún ọyẹ kí dáadáa lékún rẹ̀ nínú tí ń pé wọ́n ń lẹ sí ní tí ti ń tẹ̀síwájú báyìí àwọn a máa dídẹ́ wa kọrin a máa dídẹ́ wa kù a máa yọ lẹ́gbẹ̀ẹ́ a máa yọ bẹ́ẹ̀ ni pé kí a ronú nípa pé àkókò yẹ ká lékún ní ìfẹ̀yìn. Àbáwọ̀ àbúrò ti ká àtùbà ẹ̀yìn. Wọ́n jẹ́ ìgbà tó ti pé ó máa sọ pé ẹ̀yìn ṣàdá ẹ gbìyànjú ẹ pàtó sí wọ́n rí ẹ jẹ́ kí agbára yín ẹ lu agbára yín ẹ mú ọjọ́ yín kókò ní pé ẹ kàkàrà orí pé kí ni èmi tẹ́ ń wò ó kéré nígbà tó ti pé òun kan máa ń kọjá èèyàn gbígbé lálẹ́ kan ọdún ọ̀ka ẹgbẹ̀rún àáyá ìtọ́jú ẹ̀wà kéré ìlànà ọjọ́ kan gbọ́gbọ́dọ̀ tó ẹgbẹ́ tó ka ẹgbẹ̀rún àáyá bẹ́ẹ̀ ni ọ̀sán náà tó ti lọ. ó máa sọ fún àwọn ará nílẹ̀ tó wá ti di ara ẹ̀rọ pé èèyàn ará lè ní ẹ̀sì o ilé ẹjẹ́ wo ìdí ilé ayé ọmọ láìpẹ́ láìsílẹ̀ òkò ọjọ́ àti alùpùpù ni. sẹ́nu kọ́ ni a máa ń tọ́jú bọ́ọ̀sì bọ́ọ̀sì tí kòkòrò ọ̀jẹ̀ á tọ́jú rẹ̀ ẹ̀mí tí ó tẹ́kù àfilẹ̀ àníre. Bí ara báyìí fi hàn tó lọ ara tó, kí wọ́n fẹ́ máa wọ láti ara rẹ̀ lánàá, yọ para wọ ẹ̀ lẹ́yìn. Wọ̀yà kúrú wúlò rẹ̀, kí wọ́n jẹ́ kòkòrò yọ para jẹ́. Ẹ̀wà ń gbọ́pọ́ nìyí pé bí yẹn bá kọ́lé tó gbogbo ẹ̀ kọ́lé lọ látòjú. Níjọ́ wọn bá fẹ́ wẹ̀, wọ́n máa tọ́ra jẹ́ ẹ má jẹ́ omi rẹ̀ yọ̀ọ̀ta báyìí o, ẹ má jẹ́ ọ̀ta bíbí ẹgbẹ́ ilẹ̀ yẹn oríṣẹ́bí ya ti ṣe ìgbà ní òun ló ní gbogbo ẹgbẹ́ kó ọjọ́ ọ̀rọ̀ wọ́n wá tuntun máa wọ èyí nìkan tí wọ́n bá rí sí àbọ̀ tó ń bẹ́ lára rẹ̀ àbọ̀ tó wúlò ló fi àtẹ̀sí gbọ́dọ̀ lọ́rùn rẹ̀ ẹ̀sìn wọn lọ́rùn rẹ̀ gbogbo nípa àgbà yóò fi yọ gbogbo ìpínlẹ̀ ọba sí ọmọ ènìyàn náà nìyẹn ọmọ ènìyàn náà ọ̀tẹ́ nínú àwọn tó ti lọ apá ọ̀rọ̀ láti lọ́gbọ́n lọ́ka yìí ó ní ìmọ̀lélé yìí o ẹni tó mọ̀ sí àjẹjẹ́ náà níbi ní sọ̀tọ̀ tí wọ́n fún un dé wọ́n tẹ́ẹ̀jẹ̀ wọ́n ti ti báyẹ̀ àjẹ́lẹ̀ ń bẹ lókè rẹ̀ báyìí fẹ́ pé ọ̀sọ́ ní gbogbo bẹ́ẹ̀ náà ni wọ́n kò nísàlẹ̀ rẹ̀ kí lẹ́nà ń tò gẹ́gẹ́ ẹni tó bá mọ̀ tí wọ́n ń sùn fún wọn láàrin àlìjẹ́nà àti rẹ̀. ọ̀sálà àlìjẹ́nà kò tọ́lọ̀ wà sọ̀rọ̀ àmì rẹ̀. torí pé bí ìyẹn bá ń sálà àlìjẹ́nà irú ẹni bẹ́ẹ̀ yóò rí òdò sùn lọ. bẹ́ẹ̀ náà bí ìyẹn bá ń ọlọ́run wà sọ̀rọ̀ àmì bíi iná ó ti ẹ̀fẹ́ sọ̀rọ̀ gẹ̀gẹ̀ rí òdò tó fi rán ni. èyí tó ó ní tí bá wo ti bẹ nínú ìjà fẹ́ òṣìṣẹ́ rẹ̀ kà jẹ́ náà. Pétí olùbáwò ló wọ́n ló ní ilẹ̀ ilé ọlọ́run ìjà rẹ̀. Tó bá wù nípa rẹ̀ dáadáa tó kọ́ lé, yóò ti ṣàdúgbò tó nílá lẹ́nu ọlọ́run. Mọ́ ti dákà nípa rẹ̀ lẹ́nu ọlọ́run pátápátá ìdìbò lòdì. Tí a bá wá wo mẹ́wàá bẹ̀rẹ̀, èyí abẹ́ kó tó báyìí. Nígbà máa tàbí àti sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlùfẹ́rà, ṣé bí wọ́n sọ yóò kọ́lé àti wọ́n fi ó jẹ́ nìkan tó ṣe pé tí ó bá fi mẹ́wàá bẹ̀rẹ̀ wọ́n sọ ọ́dá ìsìn ní àmì máa sọ ọ́dá ìsìn bẹ́ẹ̀ lẹ́yìn àtijọ́ wá sí àwọn ará ilé rẹ̀ pé ẹ̀yìn ẹ̀dìdẹ àti ohun kọ́lá wà ní ó ti dà sọ àìsùn bẹ́ẹ̀ náà wá ní àmì sọ̀rọ̀ ọ̀rọ̀ wà lọ́sílá tí wọ́n á fún bá bẹ̀rẹ̀ tí ó ń di láti rè ìyẹn tí ìjọsìn rẹ̀ máa ń lékún ìjọsìn rẹ̀ ti máa ń dágbára tó bá ti mẹ́wàá bẹ̀rẹ̀ èyí abẹ́ẹ́fẹ́ rẹ̀ ní. bí àwọn ẹni tí a bá wà ní ìpínlẹ̀ ìlú àfẹ́mọ̀ lọ ìgbà tí mo ti dáhùn láwọn àdéhùn wa nípa pé ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù bẹ̀rẹ̀ fi já ọdọ́lá ọjọ́ mẹ́wàá àgbẹ̀yìn nínú oṣù Ramadan ọlọ́lá wọ́n á ń tún ìwà tí tí a bá wo mẹ́wàá òun mẹ́wàá ti ń bẹ nínú oṣù Ramadan òun mẹ́wàá yẹn ọlọ́lá ju ọjọ́ mẹ́wàá tí ìjẹ́nu bẹ̀rẹ̀ ìjà lọ bá dẹ̀ sọ̀rọ̀ yẹn tó ṣùgbọ́n ọdún mọ́mọ́ lọ́nà ìjà ọlọ́lá ju oṣù ọmọ ọ̀rọ̀mọ̀dọ́ mẹ́wàá yẹn lọ. ìyẹn ló fi ń túmọ̀ sí pé òun mẹ́wàá yẹn gẹ́gẹ́ òun ni ó fi ń lọ láti bọ́lẹ̀ kí ìyẹn pọ̀ nílò òun ni gẹ́gẹ́ ó ń lọ láti orí ọmọ rẹ̀ lọ. èyí tó ti kíkí ni èyí ń kílẹ̀ fún wa yìí torí pé ní mẹ́wàá yìí mẹ́wàá àgbẹ̀yìn tí ń bọ̀ wá yìí ibẹ̀ ni láyé láti ọ̀kọ́dún wa lẹ́yìn láti ọ̀kọ́dún. Ìjọba ìsọ̀kọ̀ àbẹ́ ìnà àgbà ìlẹ́rù في ليلة القدر وما أدراك ما ليلة القدر في تنسل وابي وياني ويقول الجوز دابا شديد خير من ألف شهر قل له ولدي الجوز دي ما في قولي وأنت أو كم وزلو إنه هو يقول له الجوز دابا واشمين وين ọlọ́run bá lè yọ lágbọ́lá fún ó sì ìjọ ìyẹn bá ti mú odidi ogójì ọgọ́rùn-ún ọdún lọ ìjọ sí ẹsẹ̀ tó di ọdún tó ti jẹ ọjọ́ kan tó ti yẹ omi yẹ sí ẹ̀ láti kò ń bẹ̀rẹ̀ olùlọ́wọ́ òjì lọ. ìyẹn ló jẹ́ fún orí láti fún ìṣòro. orí kí àwọn tó ṣáájú wa ẹni wọ́n máa ń dùn ẹni wọ́n máa ń dùn. ọlọ́run bá ní sọ ọ́lá kọ́ńtẹ́sẹ̀tì ti wá náà pé lóòótọ́ ẹ̀mí sí òkú tó wọn ṣùgbọ́n bí ìyẹn bá ti kò ń bẹ́ẹ̀ jọ sí òun yìí láàárọ̀ tí ó kà lọ́dọ̀ ọlọ́run tó fi ẹni tó fi náà kan ní òde three years lọ lóko nǹkan tó ní ìbá wa ti gba àfojúsùn báwo ló ti wá lè bá owó kẹrin tí kò á lè sọ fún abẹ yóò gba òun lọ ọlọ́run ti dàgbọ́ rẹ̀ mú wa yóò tún kára rẹ̀ mú wa bẹ́ẹ̀ ni ẹ̀yọ́ wa ti ẹ̀kún ayé àwọn nǹkan gbogbo ojú ọdún kan yẹn ìyẹn ló jẹ́ pé àwọn olùmọ́gbà fi ayé àtàkùnrin ọ̀rọ̀ kan yẹn kájà àtọ́rọ̀ máa ń ṣe láàrin ọdún nínú kára tí wọ́n máa ń ṣe láàrin ọdún òun lẹ́lẹ́ ti kọ́ mi wá ìyẹn ló fọ́ yẹn kìí sí òun oorun kìí sí òun tó kìí sí rárá òun wà ń tẹ́ńtì ẹgbẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ lọ́pọ̀lọpọ̀ ọ̀dẹ̀ tó dájú tó lè fi lábàá ti wá àti káàkiri èyí yóò tẹ̀lé ní ìdájọ́ tó kọ́ yóò tẹ̀lé sí ìjà àlẹ́. ìwà à ń tẹ̀lé àwọn aláṣẹ gbogbo ilé yìí. ìjọ tuntun ń kálukú kápítí mọ́ nínú ilé rẹ̀ ni. ń kálukú gbogbo ìjọsìn lásìkò oríṣi ìjọsìn ìgbà yẹn bí ìyẹn bá tó tó ṣe kò ń jẹ olùwẹ̀ púpọ̀. èyí tó wọ́n ni alẹ́ bàbá sábà lè sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni kí n gbogbo bẹ́ẹ̀ máa ń kún fún ìlú ẹgbẹ́ àwọn àdáà tó jẹ́ kí àlejò òní sùn kí alákòókò lélẹ́yìí àkòsúnmọ́ àwọn ọba gidi lélẹ́yìí bẹ́ẹ̀ ló ti máa jẹ́ àwọn ará rẹ̀ lẹ́yìn níbo ni kékeré òun tó lọ́la ń pọ̀ nù. àwọn olùkọ́ sọ̀rọ̀ ẹ̀ fún wa kí òwe pẹ̀lú àwọn àbíkú wa ẹ máa bọ́ sí orí fún òun. olùkọ́ twenty one olùkọ́ twenty three olùkọ́ twenty five olùkọ́ twenty seven olùkọ́ twenty nine ìyẹn ni pé alẹ́ yìí ní ìsìn alẹ́ nineteen alẹ́ nineteen ọ̀la ní ìsìn alẹ́ twenty ọ̀dọ̀ rẹ̀ sẹ́wọ̀n pé ọ̀la ààyò di nineteen ṣùgbọ́n alẹ́ rẹ̀ alẹ́ lọ́gbọ̀n twenty yìí tó wá di ọ̀tún la táàlọ́ máa tó twenty yẹn alẹ́ yẹn lọ́gbọ̀n twenty one yẹn ìgbà tá a ti máa wọlé lẹ́sìn ọ̀pọ̀ nínú ìgbà tá a máa wà nínú kan ní ìjẹ̀kúwá tán wọ́n jẹ̀ sẹ́yìn ìwọ̀ àwọn kí ní àárọ̀ ní àárọ̀ pọ̀lú wọ́n ní kò fi lára bẹ̀rẹ̀ pọ̀lú ìdí àpò ọba pọ̀lú ní àárọ̀ pọ̀lú ìgbé ọ̀dà lọ́sàn láàmà àtayẹ àmìtayẹ ní àdẹ́mọ́ ìgbẹ́ ìlú ìpínlẹ̀ lásán yìí èyí ti fi owó tọ́lọ̀ fi wá ní wọ́n gbà ní orí ayé lásán ní ìdíjú ilé ìlú wa tó ti di orí ọgọ́rùn ọba orí orí ìlú méjì kí òun yóò kẹ́kọ̀ọ́ bàtẹ́rẹ̀ ni pé òun láti ẹ̀kọ́ ìta ń sọ yìí ààrẹ sọ̀rọ̀ wọn kó wà ní ìwọ̀fẹ́lẹ̀ wọ́n lè ní tó bá ní ẹlẹ́sìlá níbẹ̀ ìgbàgbọ́ sílà wọn sí wọn ẹ̀kọ́ olódò ọlọ́wọ́ bá búkú ọ̀dà wọn wọn àtàkọ́tẹ̀ mọ̀ ìdá mi bí wọ́n kú ẹ̀ tó tẹ̀ bá rí ọlọ́wọ́ sí ọlọ́wọ́ kò jì àwọn olùdókòlà yìí pé báwo la ti máa ń mọ òbí pé òun yìí lẹ́yìn sáré mi ká wá sí àtìpá nípa ìfẹ́ wọn lò ní twenty five and seven twenty lágbára bẹ́ẹ̀ ni òní ti kò lẹ́lẹ́ẹ̀ ìyẹn ló jẹ́ túmọ̀túmọ̀ ọjọ́ yìí wọ́n tún ọ̀bárò rárá ìyọ́ ọ̀sẹ̀ ìjọba. Tí a òru yóò àtìgbà gángán wà ní o, ẹ̀ẹ́rì tí túmọ̀túmọ̀ ọjọ́ yìí. Lẹ́yìn láti ọ̀kọ́ mi, ìyẹn ló fi sàlẹ̀ àrùn ìyá kẹ́kẹ́ mọ́tò láàrin ìgbàsù. Ọ̀nà àdúgbò máa bẹ àlàáfíà àdúgbò máa bẹ títọ́ mi. Títí táwọn ọmọdé àlẹ́ sílẹ̀ fún láàrin ọdún ìyẹn ló fi wáyé pé mùsùlùmí ọgbọ́dọ̀ tó kú owó ọjọ́ kó lè wá sí ọwọ́ mú o bákan ní pé tí wọn lé wá gbẹ̀yìn ìdílé náà lè pọ̀ lọ́wọ́ ọ̀tọ́ ni wọ́n ní ìtìká ìsinra ó ìsìnkú olórí ọlọ́run pa ìtìká òkúté táwọn abìnrin wọn ti lè dá mi ọkùnrin náà nílẹ̀ lólórí jù láti ìtàkìlẹ̀ ẹ̀ẹ́dìká wọn tó lásán ló láti borí ayé táwọn abìnrin ìtìká òkúté tà ní. tó àwọn torí ẹgbẹ́ àpò kàábà mọ́sálásí àlẹ́bí àti Jerusalem lọ́sọ̀rọ̀ àṣọ. lẹ́yìn mọ́sálásí yẹn mọ́sálásí àwọn amúlé ẹ̀ tíráfíkì ọ̀sẹ̀ ti káàbù gbogbo àwọn mọ́sálásí tó kù lórílẹ̀ lápẹ̀lẹ̀ wọn dé lápẹ̀lẹ̀ wọn dé látara bẹ́ẹ̀ òun ẹ̀ pé ẹni ọlọ́run ọkú láǹfààní láti lọ ṣe kí ní ti ká láti tó yẹn wọ́n ti ní ẹ̀ka tó ń wọ́n mọ̀ ọ̀dọ́n bá lágbára àti lọ sí fún wọn ní ọ̀pọ̀ àlejò ní jáde mọ̀lẹ́ kẹ́kẹ́ jàmbá kì tó fi bí ní ẹni wọ́n fi nà lẹ́nu ti àjù yẹn ló dé bí àwọn tọ́lọ̀ bá tẹ́ tí wọ́n ti bòrè ọ̀rọ̀ tí wọ́n á sì fún wọn lórí ẹni wọn ti pọ́ dáhùn ìsàkọ́ sí ìlànà wọn ọ̀nà àbọ̀dọ̀ ọlọ́run yẹn ẹgbẹ́ bá wọlé máa ń tẹ̀lé tọ́lọ̀ bá ti kéwò tẹ̀lé tọ́lọ̀ bá ti rárẹ̀ yìí wọ́n tún fi ẹ̀kọ́ ní máa ń yó ìgbìyànjú máa ń ti ẹ̀kọ́ ní máa ń yé káàkiri ẹ̀kọ́ tó ń ké sí kí wọ́n máa dùn yìí ó wá tó lọ sí ẹmọ wọ́n tẹ̀sán gbélé àwọn alákòóso wá ní ìdíra tí wọ́n bá tàbí sí wọ́n wá máa ń lọ sí wọ́n á ti rọ̀mọ̀dán eléyìí ẹni tí àwọn eléyìí wọ́n kọ́ tún wá wọ́n tàkùtì pẹ̀lẹ́ tí ó ti fi pẹ̀lẹ́ tí ó ti fi wọ́n bá tó ní ìdùnnú ọlọ́run. bẹ́ẹ̀ nínú mẹ́wàá àtẹ̀yìn تعقيدات كتاب ما جاء كتاب في كتاب قلت لي وسألت الله سبحانه وتعالى لن يأخذ صورة تقف اللي بيقول صورة كم تكون هاي كتابة يأخذ باطنة من المعوض من هذه في أي كتاب كل ما في سياق كتاب في جنس بقول في ما في كتاب أكثر قرآن أكثر أفكار كتب في هذا الجزء بعد فتا أيه نيوز ما تكين نيوز ما شيء كم قال كل يوم ما نيا يسير إذا جاء في كتاب في سياق كتاب متناول الحديث àwọn ọmọ wá tẹ́jọ ọ̀pọ̀ ọ̀rọ̀ ah, àwọn àkàrí ní ìtìkáàbù a ń yẹgbú ìṣù nígbà wá rí ìtìkáàbù ìtìkáàbù kọ́ ilé ẹjọ́ ilé ìjọ kìíní ìyẹn ló kọ́ àpapọ̀ wa ẹgbẹ́ ọ̀pẹ́mẹ̀ ìjọ sí ọwà nínú ọjọ́ ó ní ìtìkáàbù rọ̀ fún ilé ìtìkáàbù lọ́rùn wọ ìtìkáàbù náà bí ádà yàrá lẹ́wọ̀n ó ní ìtìkáàbù náà bí máa ń يا ليتك يا شيخنا لو كنت موجودا في هذا اليوم ولا تكون ìjọba ẹbí ọ̀pọ̀ ìmọ̀ wa ń bẹ láyé lónìí tó wá ní ìtìtàbù táwa ń ṣe lónìí kí làwọn ẹni ọ̀pọ̀ ìmọ̀ ọ̀sọ̀ tó wọ́n mú ní ní nǹkan ìmọ̀ púpọ̀ láyé tí wọ́n á rí nǹkan táwọn yẹn ń ṣe nígbà yẹn pé ó tún bí ẹ̀ka lẹ́nu ọ̀wọ́ àwọn ẹ̀ pípọ̀ yẹn ti sọ àyìnbí káàbù ní ọ̀tàlẹ́wọ̀ ìlànà àyè ìtàmà lọ́dọ̀jọ́ ó dàgbẹ́ pa ẹlòmíì tí ó ti dára sí ó ti mú ń ṣe káàbù ẹlòmíì bẹ́ẹ̀ káwọn àkáàbù tí olókun lọ́dẹ ẹ̀ńtì gáàbù tó oríṣiríṣi ẹlòmíṣi ní àtijọ́ lásán àtijọ́ lásán àwọn ènìyàn ń bẹ̀rẹ̀ ara ọ̀sẹ̀ láì náà pọ̀lọpọ̀ àwọn oúnjẹ láti mọ̀ àgbà ẹ̀ńtì gáàbù ọ̀dá ilé ẹ̀rọ ọ̀sẹ̀ lẹ́rọ ọ̀rẹ́ láìsẹ̀ lẹ́dẹ̀ àbí ní àwọn ọ̀rẹ́ ẹ̀ńtì gáàbù òun náà wá ti pé òun náà wá òun náà máa ga kí wọ́n ti lọ fún ìṣẹ́ káàbù lẹ́jọ́ ń tẹ ayé mi tó bá fẹ́ kí ní káàbù wọ́n ẹ̀sùn kí ni òun náà lọ́wọ́ ọba àlejò ọlá ọlọ́run ti tẹ́tẹ́ bá wà lẹ́yìn káàbù ọlá tó kà ṣòro òun náà wá fún ìṣẹ́ mọ̀kàrà yìí ẹ má tún àwọn obìnrin tẹ́ bá ti ń ti káàmù lọ́wọ́ àwọn ẹ̀kọ́ ní bẹ́ẹ̀ yìí ẹni tó bá ti lọ ní ti káàmù tó tu ẹ̀rẹ́ kọ́lọ́mọ bá yẹn yìí kò ní jáde tó mọ́tà láti ìlà rẹ̀ máa lè àbúdà nínú ìdí òkúta tí olùsọ má fi yá bí ike abẹ́lẹ̀ ọ̀tọ̀ abẹ́yàgbẹ́ bí ike abẹ́lẹ̀ ọwẹ́ àwọn òkúta tí ọba ti tó mọ́tà láti kọ̀tẹ́ni tí ọba gbé tàbúrò wa tí ọba ilé àti ìtẹ̀ká tó bá ti jáde kó lẹ ní ìtẹ̀ká pẹ̀lú kéèmù yóò tún dà ní oṣù bẹ̀rẹ̀ ni nígbà tí ìgbà tó kéèmù tó bá ti jáde. ìyẹn ló jẹ́ pé ìyàwó àìsàn ọ̀jọ̀ lọ ọ̀nà tó ìlú tí bá kó mọ́sálásí láti kó ìtẹ̀ká ìní kí ẹni tí ń sàárẹ̀ ìní ń wọ ẹni tí pé báwo ló orí kò papọ̀ ti jáde bẹ́ẹ̀ ó ti ṣe kọ́tọ̀ ìtẹ̀ká bẹ́ẹ̀ náà ni àtìlísàdẹ̀ wo àní tẹ̀lé ẹ̀rí tó kù tó tó tí ẹ máa ti ṣe báyìí ló ti kọ̀ في قلبنا أقول أدينه أدينه لقطع الكتاب نظر التفاوت الانتقام دورة تبقى زيادة واحد زيادة واحد واحد ìdíkàbù yẹlò pẹpẹ ìṣèkàbù tí ọkọ máa jáde gbogbo ẹgbẹ́ òun ti ń díkà òun wọn ń parí ẹ̀ka àti à wọn mo fẹ́ báyọ ọjọ́ kíní kan tí ìṣèkà ìṣèkàbù lọ́wọ́ tí èèmọ àti tí òṣìṣẹ́ bá ti yá nínú bùkátà ìyẹn ló ti pinnu ní ẹ̀yìn ó fi ẹ̀ jáde ọ̀rọ̀ ní ìlọ́dọ̀ àwọn olùmọ̀ mi ni pé ẹ irú ẹ̀yìn tẹ́lá ń padà sí láti lọ fún láti túmọ̀ ṣùgbọ́n òkú tí ó ṣe jù òun ni pé láti káàbà ẹ̀dá pẹ̀lú mọ́tòdì ìdí àmì gẹ́gẹ́ bí ìyàwó àṣà ti sọ̀rọ̀ bí ọlọ́wọ́ ayé bí àìsí ń ṣe káàbò àti mọ́tòláṣí tínú ibẹ̀ láti máa fi àìsí ń ṣe káàbò àìsí ń ṣe káàbò nílé àìsí ń ṣe káàbò wọn àpapọ̀ mọ́tòlúwà ìdílọ́dọ̀ àwọn òbí láti ìtàkùn ètò papọ̀ mọ́ra wọn nígbà nìkẹ̀mú ẹ̀ tí wọ́n máa ṣe àwọn àmúbá wa sọ pé yóò parí àwẹ̀ yóò wá jáde lẹ́rẹ̀ yóò pa oríṣiríṣi àwọn ìfẹ́jọ́ pa àwọn ọ̀kan rẹ̀ ní oríṣiríṣi àwọn ìyàtọ̀ míì èyí tí wọ́n máa ń bákan náà òun ẹ̀ pé ẹjẹ́ àmọ̀dá tó pé ní àsìkò tí ọ̀mọ̀dọ́ máa lọ sí ìparí ọjọ́ àsìkò ṣe pé èyí gbọ́dọ̀ pọ̀ ní ìyẹ̀dù gidigidi kan nípa àìsíkà ọkùnrin lè ṣe ìṣẹ̀ká pẹ̀lú obìnrin ni wọ́n wọ́n lè ṣàbẹ̀wò sí ẹ̀fẹ́ máa ṣe é tẹ̀ka lọ́wọ́ ìdílé ìwọ̀lẹ̀ láti wá sí àbẹ̀wò pẹ̀lú yẹn ẹ̀rí bí yàrá òbí yà títí wà ní Muhammad sallallahu alaihi wasallam ó wá bá nẹ́bí padà lẹ́yìn sí ìka mọ́ àrẹ́bí ti sùn dání. àti ìdílé àwọn ará mọ̀tún ẹ̀sẹ̀ wá kọjá lọ fún wá nẹ́bí àtọkùnrin wọn sọ̀rọ̀ fún wá tẹ́tí mẹ́lẹ̀ wọn rìn lọ ìṣàkóso àrẹ́bí ẹ̀wà ẹ̀wà ẹ̀wọ́ rárá kò bí yà ìwọ̀n mi ìmọ̀ rìn lọ bèèrè bí ìgbà tí ẹ̀ṣẹ̀ bá rìn. Ṣẹ́wọ̀n ní ṣílá ọmọ obìnrin tí àrẹ́bìkì ọdún alájẹ́bí àtòkù ìtẹ́bí ọdún ọdún kílò ah, tí wọ́n jẹ ọdún. Ìyẹ́ ló jẹ́ pé ìlú ọ̀pọ̀lọ̀ kan rìn dípìlẹ̀ pèrè ìtúmọ̀ bí tó ti máa kẹ́ sí yẹn. Ìyẹ́ ọ̀pọ̀lọ̀ máa rìn dípìlẹ̀ pèrè ìtẹ́yìn. Ẹ̀ṣẹ̀ ìṣẹ̀dọ̀lá ó fi àwọn ènìyàn padà Sofía tó fẹ́ ń sọ̀rọ̀ ìyá ìyàwó mi ni. So ni tí wọ́n ní ẹgbẹ́ òṣèlú ọ̀kẹ́ ọkùnrin wọn sábọ̀ pé ìyàwó àlẹ́lẹ̀ ni àlẹ́lẹ̀ ìdíje ni ń bá sọ̀rọ̀. So ó sì tó kú láti wá ìyàwó fún ìkẹta. Wọ́n ni, máa ni, ìdí ni. ọlọ́run ilé ni, yìí ni náà ti kà ń ni. Bákẹ́rẹ́ òun náà ti kà lẹ́yìn tó ń bá ọ̀rọ̀ ìlànà gbogbo ọ̀dọ́ pátá tó mẹ́wàá lọ́wọ́ abẹ́rẹ́ tó wà lọ́wọ́ abẹ́rẹ́

nínú ọ̀dọ́ mi àdéhùn wa ṣèkìsí rẹ̀ padà nínú ṣàwárì ìyẹn ní oṣù tọ́tẹ̀ ní ọ̀dọ́ mi látara pé kí ẹni àwọn ti tọ́wọ́ àpọ̀ sí ibi ká òpapọ̀ tí dáadáa ní wọ́n ti pè olóòótọ́ ní ọ̀dọ́ àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ ọ̀pọ̀ àwọn sí ibi ká ọ̀pọ̀lọpọ̀ sáà ní ẹ̀rẹ̀ àlámọ̀rẹ́ ọ̀pọ̀ àti àwọn àkọlọ̀kú tó ti wà lórí dáadáa ọ̀nà àgbára ọlọ́run náà ògbó rẹ̀ ẹ̀kí ká pọ̀ nítorí oríṣiríṣi كما في اللهم انك عفو تحب العفو فاعف عني انك سيقال مشكلي قالوا فوق ولدي سواه من كان هذا كي الله الشكل هذا كي لكم يرون الرسول يرون هذا كي لكم من احسن فما باشر الصالح من غير بارك الله ولكم في العظيم ونفعنا الله واياكم سبحان رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله وإن رمضان كان يقول أكتم عليكم المساكن وأهلكم والزوار والثمار والمواشي وعروض التجارة واعلموا أن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشار الأمور محدثاتها من منتسب بها وكل بها ضلالة وكل ضلالة في النار هذا تمام عليها الطريقات التي تصعد على محمد صلى الله عليه وسلم sallallahu alaihi wa sallam àti àlejò Muhammad àwọn ará bẹ́ẹ̀ àwọn lẹ́yìn rẹ̀ pé ká gbogbo ìṣẹ̀lẹ̀ ìlànà òbí ọba aláàkárí dáadáa ti lọ bí ọjọ́ àti ìgbé èyí sọ̀rọ̀ àwọn àdúgbò gẹ́gẹ́ bí aṣọ nípa tó rọ̀mọ́tọ́ ìlú wẹ́rẹ́wẹ́rẹ́ rọ̀mọ́tọ́ ń lọ inú wa ń tún pé rọ̀mọ́tọ́ wa ti di ọjọ́ ìdí ní ogun lónìí إلا أكبر بالأيام من أمضاء وكل يوم غدوة نفسه من العجل أقول هذا قل أن يغفر inú wọn dùn kọjọ wá sí ilé tún yá ọ̀dà ń parí lọ ó ní bẹ́ẹ̀ sì yẹn gbogbo lọ́bí ń kọjá lọ pátápátá yẹn náà sì omi rẹ̀ àjẹ́ nínú báàrò láyé ní dípò nínú báàrò láyé ní dípò yẹn ló tẹ́jú bá àti ọmọ ọmọ pé à ń dẹ́gbọ́n àtúntì ọjọ́ kejìdínlógún lónìí àwọn ìjọba yìí lọ́nà ọ̀pẹ parí láti ọdún ìjọba yìí ọ̀rẹ́ pátó máa rọ pé ọjọ́ orí wa ń dípò ọmọ náà ti sì lónìí ọlọ́run lọ́mọ iye ẹ̀dá tó ti pé àjọpọ̀ àrùn ọ̀dọ́nù tí wọ́n ti kọjá lọ. Èyí lè máa wo kọmẹ́ṣẹ́ orí ti sínú ọ̀dọ́nù. Wọ́n fẹ́ ẹ̀dá lọ́dẹ́ pé àbínú ọ̀dọ́nù ní ìkàrà àwọn ènìyàn ń kú ni. Tí ẹ̀ bá kó oríṣiríṣi àwọn ìròyìn lẹ́fẹ̀ẹ́ta kó àmàlẹ́ kó àwọn tó kọ́ lábẹ́ẹ̀sì àwọn bí mọ́kànlá kú kẹ́lẹ́kẹ́lẹ́. Yàrá àtúbọ̀lẹ́ là á ti jọ ní pílánì tó wọ̀ sí ọ̀dọ́n. Túbọ̀lẹ́ là á jọ nínú àwọn ní pílánì tí ọdún ń bọ̀ wá. Ẹ wá wo iye ẹ̀mí tọ́lọ̀ fún wọn Ogun ẹ̀mí tọ́lọ̀ àwọn tó fẹ́kùn rẹ̀ wẹ̀ sàmà wà wọ́n pé fífẹ́kùn tiwa sọ̀rọ̀ lágbára kan. ó gbọ́dọ̀ wọn ní ṣùgbọ́n ìwọ lọ́wọ́ bá yẹn ìgbé àwọn àdìgbò tó ń gbé ìtura kan. torí kí àǹfààní ẹni kí ìwọlé inú ìjọsìn jẹ́ ló jẹ́ pé à ń sọ ní òkò pé bí ọ̀dọ́ ti ń tẹ̀síwájú ìjà ní fún un dáadáa. ìbẹnu ọlọ́pọ̀lọpọ̀ ọlọ́pọ̀ ìfẹ́ lọ́wọ́ ẹni tí ó ti rọ̀mọ̀dọ́ mi lẹ́yìn ọlọ́pọ̀lọpọ̀ nípa ìwọ atọ́mọ alátẹ̀ràn àlọ́ látẹ̀rìn á máa wò ó ẹgbẹ́ ọdún ọdún kan ẹgbẹ́ ọdún ọdún kan níjọ́ kan lọ́dún kẹjọ òní jọ́dún kan wọn dípò pé ẹgbẹ́ ọdún ọdún kan nínú jẹ́ pé ìfọ̀ ìka wa ronú nípa pé ń ta àwọn yẹn kọ̀kọ́ tó pamọ́ yẹn ẹ̀kọ́ máa dẹ́rù bà wá ní kọ̀kọ́ tó lágbára ní àmọ́ rárá tó bá tẹ̀sí ó ọ̀rọ̀ ìdíkàlù. Àwọn olùmọ́jú wa pé kò sí ọjọ́ tó kéré kò sí ní ìdíkàlù. Èyí lè dàní ẹni ká kò ní dọ̀gà. Bí a kò ní ká tó bá ta ìmọ̀ fẹ́ sọ pé òṣèré ìdíkàlù. Nítorí wọn ní ìmọ̀ káká bẹ̀rẹ̀ lóṣù tó ti kí èdè wọn kí òun ẹ̀ ti wọ́n fẹ́ ìdíkà tó dọ̀gà rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n yẹ lè ṣe ìdíkàlù kàrán. Láti fẹ́ fi jẹ́ áṣì láta rẹ̀. Ó ṣe ìdíkàlù. Bí wọn mọ́tàlá sí rẹ̀ yóò dàgbà lára ìdíkàlù. Fọ́lá ẹnìkan ni wọ́n dá sí ọlá ẹ̀yìn ìṣẹ̀dá ẹnìkan ni wọ́n dá sí ọmọ bẹ́ẹ̀ fún ilé àwọn méjèèjì wọ́n lè jọ fún mọ́ dára sí o lè jọ máa gbà lára kó ní pé kí àní èsì ẹ̀sì mọ́ bẹ́ẹ̀ fi ẹ̀yìn ìṣẹ̀dá tó ẹnì pé àní èsì ẹ̀sì pé mọ́ bẹ́ẹ̀ rẹ̀ sí ẹ̀ bọ̀ ìṣẹ̀ wọn tá a bá ń wò ìṣẹ̀ wọn lè jọra wọn ìyá ẹ̀jẹ̀ á fún ẹ̀gbẹ́ rẹ̀ wọ́n sì lóòótọ́ wọ́n bọ̀ yà wọ̀ sí ara lábàrá ní ìyẹn tó jẹ́ kí àní èsì kàtùmọ̀lẹ́ kò gbégbé àlùmọ́dálẹ́ àti lọ́yìn ti kàn aláǹfààní àti gbégbóni ìtọ̀sí yálà àlùmọ́sálásí ni òun àti àlùmọ́sálásí. Bákan ní pé ọ̀dọ́ mi ti wá ń parí ọ̀rọ̀ láti fẹ́ láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ wa àwọn olówó wa àwọn òṣùpọ̀n lọ́kọ́ máa sábà lè kàkà wa inú ọ̀dọ́ mẹ́rin. Ẹjẹ́ àlè kàkà wa lẹ́nu tọ̀tọ̀. Ẹjẹ́ àlè kàkà wa lẹ́nu tọ̀tọ̀. Torí bí ọ̀pọ̀lọpọ̀ sàárà ni wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ sàárà àwọn máa ń ṣe. Àwọn tẹ́sí ẹ̀ ń bẹ wọ́n ò rí àwọn orí pé àwọn ló wà wọn. Wọ́n ò rí orí. Àní ọdún ìpẹ̀lú Pàkúṣẹ̀ sí àwọn ẹlẹ́kọ̀ọ́ olùkọ́ pé kí wọ́n ṣe ni pé títà tó tún wọ ni wọ́n á wọ inú bí ẹ̀rọ mi. Ẹ ó sọ̀rọ̀ ẹnu mọ̀lẹ́rù wọn nípa pé ní táwọn olùmọ̀ ń sọ nípa pé ẹni tí ọ̀yọ̀ kàkà yóò kàkúlẹ̀tì ọ̀run kò sì dárọ̀ rẹ̀ àwọn bísínẹ́sì àwọn nǹkan tó ní kí ń tà tí yóò sọ̀rọ̀ pẹ̀lú owó pé tá a bá yọ ilé ẹ̀kú rẹ̀ pé oníṣẹ́ máa kàkúlẹ̀tì àwọn ọjà ní ọlọ́pọ̀lọpọ̀ kàkà yóò ti sáà torí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn òpin ẹ̀fún ọ̀rọ̀ kàkà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n fi ọ̀kàkà yẹn wọ́n ti ra ọ̀kàkà lẹ̀. Tàbá wọ́n ní káàsì nìkan ní wọ́n máa fi ọjà kára pé kí wọ́n tàn owó ẹ̀lẹ́nu lé lọ́wọ́ gbogbo ní ọ̀rọ̀ ìlú bá lọ́jà lọ́jà lọ́wọ́ àkáǹtì mi yóò kó owó tí ìtò wọn kan èyí bí ìyẹn ló wá dé wípé ẹni tí ọ̀rọ̀ kàkà ọgbọ́dọ̀ ti òun tó kó dáadáa kó ṣe ìfẹ́rù ìdàpé tí èmi kò ní lọ́wọ́ àwọn tó ti gba owó lọ́wọ́ tó yá owó òun tí wọ́n já padà èmi ni wọ́n já padà bò ọjà tó wù ní ṣọ́ọ̀bù èmi ló yọ àkúlé ìgbẹ̀ papọ̀ ọjà tó rà tó wù sí ìpínlẹ̀ yóò tún rẹ̀ papọ̀ kódà ẹgbẹ́ ibi tí wọ́n kàn sí èjì àti tó ṣàkàdé kílẹ̀ o ṣàkàdé wọ owó rẹ̀ tó fẹ́ bá kúrò gbogbo ẹ̀ òbí wọn kàn sí lọ ọlọ́pàá bí ìpè ṣàkàdé lọ́rùn lọ́dún yẹn ọ̀dọ̀ tó ní tó dápọ̀ lójú ìpè ilé ẹ̀mí ọ̀sẹ̀ bákan ní pé ẹni tó fẹ́ tó ẹ pé yóò sọ kàkà àwọn tó fẹ́ ń bẹ tó jẹ́ pé òórùn ti dá ọ̀rọ̀ ẹ̀yìn má jù ẹni tí ń mú tó òṣìṣẹ́ kò ní yọ kò ní kọ́ lóko rẹ̀ lọ ìdí mú tó òkú yóò

Ìgbẹ́ ní ìlú ṣe kéyìn kò ní fáàlù ilẹ̀ rẹ̀. Ṣùgbẹ́ ni tọ́wọ́ rẹ̀ pé ọ̀gbẹ́ lọ rẹ̀ lẹ́yìn, mo lè lè lọ rẹ̀ lẹ́yìn. Ó wáyá ní ìsìn, òun lè máa fi ṣé ìsìn business rẹ̀. Èlú ìlẹ̀ yẹn tó láti ṣe ìmọ̀ tó kàkúlé pẹ̀lẹ́ ìgbàkà. Bí yóò ti wá pẹ̀lú àwọn ìkànnì tó bá ti yọ, tó bá ti káàkiri rẹ̀ pẹ̀lú káàkiri tó ní, èyí yóò ti wá yọ sí ọ̀yọ́. Wọ́n ti lè fẹ́ ìdìbò tó bá ní pátápátá. One million ṣẹ̀fẹ́ máa lọ́wọ́ ní ọjọ́ mẹ́ta. Two million fifty thousand lọ́wọ́ ní ọjọ́ mẹ́ta. nínú ìwà tó rẹ̀ nínú ìtàkàwọ̀ inú ìwà àjẹgbọ́rọ̀ ní ìgbẹ́gbẹ́ tó wà sí ìjà fẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní òṣìṣẹ́ ìjọba mú mọ́tàláṣí ọ̀rọ̀ àti ọmọ

mo sọ pé tàbí ọ̀pọ̀lọpọ̀ àjá ló tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àjẹ́ lọ́dún tá a lè fẹ́ àìjọ kàkà wọn. ọ̀pọ̀lọpọ̀ àjẹ́ kú lè fi ẹni kàkà yọ kú lè mú wọn rárá. sẹ́nu kí àgbẹ̀ tó ti ń bẹ ní ìsìn àwọn àgbẹ̀ tó ti àgbẹ̀ fẹ́ ní kí ẹ fún wọn àwọn àjẹ́ olúkọ́ tó ń bẹ ní ìsìn wọn ọmọ tí ó kọ́ ṣùgbọ́n wọn ni wọ́n lẹ́sìn ìwọ̀n kẹ́lẹ́ ẹni tó péré owó rẹ̀ nígbà tí ó kó bàjọ tí ó kó bàjọ bí ọmẹ́ta of may ọmẹ́ta bat of may ọwọ́ nígbà kan wọ̀ nítorí ilé ní mẹ́fà one kg ọmọ ẹgbẹ́ ìjọba ìdílé mẹ́fà kàkà ti wọ́n lọ ọmọ ayọ̀ dáṣẹ lọ fún mẹ́wàá wọn lọ abẹ́yẹ ọmọ ayọ̀ nípa ti ní pé òkè ọ̀rọ̀ sí èdè tí wọn ẹ̀dẹ̀ fọwọ́ pa òkú pa omi wọn mẹ́rin. Mẹ́tọ́lọ́ ní ọ̀rọ̀ jò sí, àbúrú odò lọ́wọ́ sí, ọmọ àdá tọ́lẹ̀ mẹ́wàá ìdáṣẹ̀lẹ̀ kàkà rẹ̀. Ṣùgbọ́n àwọn olùmọ̀ wọ́n ní yọ yọ owó sí ẹ̀ka nẹ́lẹ́ nínú rẹ̀. Náà wọ́n pèsè sọ́lá òkú sí ẹ̀jẹ̀ yọ yọ owó rẹ̀ pọ̀tẹ́. Nǹkan wá sẹ́kùn yẹn, ṣé kí ní yẹn tó sí pẹ̀ kéjì? Bẹ́ẹ̀ nígbà tá a rò pé ó ti ó mọ̀ pé ìdákanú ìdá mẹ́wàá ni ṣùgbọ́n tó bá ti pé owó olùkọ́ ní wọn ìdákanú ìdá ogún ní ọlọ́pàá twenty dollars ìyẹn lè fún wa pè gbogbo àwọn táwọn pè nǹkan yálà ìgbàdo làwọn ń pè èdè wa ni ẹ̀wà là ń pè ní àtúkò ìfẹ́tọ́ jọ lọ́lọ́mọ báyìí tí o bá ti máa ti ṣe bá ti máa yọ tí ọ̀pá yóò wá ẹ̀já lọ wá sí i ẹ̀mẹ́ kí a máa jẹ òwú òwúkọ mẹ́rin tí ẹ̀mọ́ kúrò òwú bá bá ti ta bá fẹ́rẹ̀ sí ẹ̀ má bàa ní ìfẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bá yọ bí ọ̀pàdà ní ìpadà tẹ̀lé lọ. so ẹsẹ̀ ká máa ní kí ọ̀rọ̀ pẹ̀lú àbá wa mọ́mù sí àti tó ń wá lọ ìkàdá ìlú wọn. nípa arákùnrin kan tó kalá ìsìn tí ọmọ ọ̀yá rẹ̀ ó wá ìṣẹ́rẹ́ mèremère kan yóò tó tí a bọ́ sínú tààrẹ́ nígbà wọn ti kùtẹ́ ó wá láti pé ìṣẹ́ wọn ti bọ́ sínú tààrẹ́ òun ò lè bílẹ̀ ó wá padà lọ ọlọ́run ọwọ́rùn pé á ah, ẹkùn wọ́n ti gbé ọmọ yẹ̀wò ń bẹ́ tu ilé ti bu ọwọ́ rẹ̀ ọwọ́ padà nílé tí wọ́n lọ sunkún àwọn èèyàn tó wá ti káyọ̀ sí àbúkí ọ̀pẹ̀lẹ̀ ìbẹ̀rẹ̀ tó tẹ̀lẹ̀ nígbà pàṣẹ sunkún wọ́n wá ń rọ̀ wọ́n ń rọ̀ nígbà ń tara jẹ́ ọ̀rọ̀ ẹ̀ wá ń túmọ̀ sí pé ọmọ yóò fún bẹ́ẹ̀

ọlọ́run ló ti tún kọ̀ wá lọ́sọ̀kì ìkọlù ti ti rún lọ́rùn ilẹ̀ ìgbà ká lọ́rùn yìí nígbà tí àwọn èèyàn pọ̀ láti wọ abọ́ bákan ti tó láwọn yóò kàkà ọ̀pọ̀ ti náà mọ̀ lẹ́kùn ní akọ́ọ̀lẹ́ káàrin wà tí ó lè ní ìlà ọ̀tún ní sọ̀rọ̀ lẹ́kọ̀tẹ́ tó wà dáadáa ìkọlù okùn tó bá bí jù tó bá bí jù tó bí jù ọlọ́pàá lè sọ̀rọ̀ sọ́lá wọ́n bá pọ̀ fún mi láti gbé wá tàbí ẹ̀rẹ́ kéèkéé tó yẹ kúrò kàkà ìwọ́n bá pọ̀ fún mi láti gbé wá papọ̀ máa ti pa ọ̀dà ìṣòro ní ọdún ilẹ̀. Ìfẹ́ wá ní ọ̀sàká ètò ìtọ́jú. Ó gbé àwọn káyọ̀tà fún bàbá rẹ̀ ti sọ pé ọ̀dí náà ń lọ lọ́ọ̀yì náà káyọ̀tà bẹ́ẹ̀ nìyà. Ọmọ bá ń lọ lọ rẹ̀ ti àwọn ìgbà kan. Bí bàbá rẹ̀ ń bẹ àtàwọn ìdá àwọn ìdá àkàkàn fún un. Ìgbà tó ti láyé náà ṣùgbọ́n máa tọ̀lá wá sí. Ọba kì í kó kù wọ́n torí àwọ̀. Ṣùgbọ́n lónìí kò ní jọba àfúláàmù tí ó kò ní wọ. Gbogbo láyé kí ní ìsìláàmù ń darí ni. Gbogbo ẹnì kọ̀ọ̀kan ló ti ń gbé sọ̀kà káàkiri lọ́wọ́ iná kọjá ìjọba kàkà àyẹ̀wá èyí tó jẹ́ pé wọ́n ti yọ náà káàkiri ìyẹ̀wò ti yọ ṣùgbọ́n náà náà ìyẹn alùpùpù kú ìfọwọ́ wá kú ìyẹ̀wò sí ìlọ́dọ̀ náà ó lè lọ́gbọ́n nípa ẹ̀ẹ́dẹ̀ ẹni tó ń fi hàn àkàbẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ ni pẹ́ẹ́kọ̀ ló ti já ọ̀la tẹ̀lé sí bẹ́ẹ̀ látẹ̀lé yẹn ní òṣì kó káàkiri rẹ̀ gbogbo ẹ̀ lóṣù kéré bẹ́ẹ̀ ló ní kan kéèkì yẹn ìjà ti kéèkì ẹja ẹgbẹ́ ìyọ̀ ọlọ́mọba ṣùgbọ́n ní kí ìtẹ̀yọ́ bá ti tó bẹ́ẹ̀ Ọlọ́run bá lè jọra tó kàn ẹ́ lẹ́kùn rẹ̀ tiwa tó fi sọ ìyàtọ̀ lágbára tí ń bẹ fún àwọn tó ṣe kéde tó kọ̀ láti ṣe àwọn ọmọ náà yìí. Àìwá ilẹ̀ òde lọ́dún ṣùgbọ́n tẹ̀tọ́ ká yọ ọdún tó pé èyí lé lọ́dún ṣùgbọ́n tẹ̀tọ́ ká yọ ọdún tó pé. Ọwọ́ bẹ́ẹ̀ tí wọ́n náà yọ máa yọ wọ́n bẹ́ẹ̀ tí nínú ṣàwádìí ọmọ yọ ṣàwádìí rẹ̀ ló ti kiri so láì lè tí ọ̀gá yẹn wá ẹjẹ́ àkọ́kọ́ sí rẹ̀ láti wá mi rẹ̀ fún ẹ̀yìn ọlọ́run náà sọ́kà kita wà fún ọ̀rọ̀ àlàgbà ọlọ́run náà wọ rẹ̀ Muhammad sọ̀rọ̀ àwọn àyè sílá tó tó ń bọ̀ mẹ́sì láti ìgbìyà bíjà sọ̀kà mi ìgbẹ́yìn wà lóṣù ní ìkéde mẹ́rin ọlọ́kàtúnyà sílẹ̀ mau àlàgbà ọlọ́run náà wọ rẹ̀ ọlọ́run lọ́wọ́rẹ́ ìjọba ìjọba àti ọlọ́run wàlà àyíkúlá ẹ̀yìn ọlọ́run bá wàlàgbà ọlọ́run wọ rẹ̀ ẹgbẹ́ mau kò ṣàlùkárà àwọn pọ̀ mùsùlùmí ọba mùsùlùmí ọba àfihàn ọwọ́ sílẹ̀ wà láti

ربنا اصيب علينا صبرا وثبت اقدامنا وانصرنا على اقوام الكافرين اللهم انا نعوذك من دار البلاء ودرك الشقاء وسوء القضاء وشمامة الاعداء اللهم حاسنا ثبتنا في الامور كلها واجلنا من خيرنا واخرنا اللهم انت وجهنا برعايك وواسنا بكتاباتك وقد اولئك ما مسنا واجلنا كما وعدنا الجلال والاحترام انك لا تخلف من عاده وصلى الله وسلم على سيدنا محمد وآل وسلم أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك